If you condemn the whole of your culture as a, you are a stupid idiot. So you, if you ask Ifa, you say it's a religion. Ekpega said, Ifa is not a religion but contains religion. Ifa is not philosophy but contains philosophy. Ifa is not science but contains science and profound science. The mistake is to say that Ifa is pure religion. No, it's a record of Yoruba thought. They are recorded in different disciplines. And it has been discovered today that computer science is in IFA. That particle physics, which has just been discovered in Europe, is there. There's a man in America, John Smith Jr. Particle physics is the latest development in Western science. It is in IFA, which means IFA is ahead of the West. And IFA was in the existence 500 years before Jesus Christ was, was born. Now, all we're asking, if you ask me, is Oromila, who is Socrates, please discover them. I'm not preaching. And to know is Oromila, all you have to do, what did he say? And luckily for us, more than 15 people have documented the fine writing. Read what Socrates said and read what Oromila said, and you make up your mind. There is a particular professor from Ghana. He said Africans must copy the Western map. That's why you are speaking English. I said, you want to be like them. But if I told us, if we have a nation like Africa or Yoruba, who believes that he must follow his enslaver, then we're in trouble. Somebody who came to enslave you, you want to take him as the ideal, and you want to make progress. Let me quote an Ifa that said that a nation that wants to have progress and turn it back to poke to the front how can you move you want to go forward but you are turning your face to the slavers there is no absolutely bad culture there is no absolutely bad good culture you must study culture to know what is positive and can be used for development i know those ones you should throw away if you condemn the whole of your culture as a you are a stupid idiot. If you praise everything, you eh, eh, compound full. All you need, study your culture, take the one that is good for progress, leave the one that is. But to say that Yoruba culture has nothing for the future, again, stupid idiot. The idea of having many gods, no, amọ̀pọ̀ ọlọ́run kan ló wà. have never seen any other person call God in Yoruba language. I know about Olódùmarè. Let's start with the meaning of Olódùmarè. If you speak Yoruba, you know the word Odu. It means a pot. Mary means that it's never exhausted. So the man who has the pot that is not exhausted. In English, it means almighty. Everything is within it. That is Olodumare. Now, if you want to tell me that Yoruba have many gods, I have a book, uh, if I sitting with 201 gods, mention them. you are speaking Yoruba have you had anybody who says Ṣàngó Ọlọ́run or Ọya Ọlọ́run or "Ogun Ọlọ́run I have never had it Ṣàngó Ọya Ògún that is the name we call them Òrìṣà does Òrìṣà mean God no if you speak the Yoruba language Òrìṣà is a when you have language Olódùmarè we put it together because Olódù tí ò kì í rè we shorten it òrìṣà is shorten form of òrìṣà Ori is your destiny picks you out so the meaning of òrìṣà àwọn tí òrìṣà àwọn tó jẹ́ pé Ọlọ́run dá wọn ó fún wọn lóore ọ̀fẹ́ láti ṣe nǹkan kan and if you take the òrìṣà Yorùbá every òrìṣà ó ní nǹkan tó ṣe Ogun òrìṣà ni wọ́n sọ pé Ọlọ́run Ọ̀rúnmìlà mórúkọ ìyá ẹ̀ alájẹrù jágúta lórúkọ bàbá ẹ̀ òkè gẹ̀tì náà bí sí ṣé ìyẹn lọ Ọlọ́run the idea of is somebody who is not of this world who descended from space those are the ideas of the Romans and the Greeks even it's in the Bible sons of God and daughters of men in the Bible at the beginning the sons of God who was from God àwọn ló ń aráyé sùn we don't have that in Yoruba we know where they are born they are heroes they are human beings but they have done what most people could not do and they single themselves out as contributors to the development of the Yoruba people so the idea of having many gods no amọ̀pọ̀ ọlọ́run kan ló wà ó ní ifá lọ́ba òrìṣà lọ́sìn ọba olódùmarè nìkan là ń gbẹ́kẹ̀lé ó wà nù fá olódùmarè nìkan wà lókè àwọn tó ń lọ ń ṣe bí ẹni pé tẹ́ bá wo àwọn church St Matthew's Day St Paul's Day ṣé ọlọ́run ní St Paul November one All Saints Day gbogbo nǹkan tẹ́ ń pè ní St Paul St Peter yẹn èèyàn ni wọ́n torí pé wọ́n ṣe nǹkan pàtàkì nígbà tí ìgbàgbọ́ bẹ̀rẹ̀ la fi ń pè wọ́n ní saint so àwọn tá à ń sọ yìí torí pé ń gbé nǹkan ṣe nílẹ̀ Yorùbá tó jẹ́ ká lọ síwájú la fi ń pè wọ́n lórìṣà so the translation of òrìṣà is saint and èèyàn ló dẹ̀ sọ̀yàn ní saint up to today pope ló ń pè yàn ní saint ọlọ́run ò dá saint ẹ tó ń pè ní saint yẹn èèyàn ni kì í ṣọ̀run ló ti wá àwọn tó jẹ́ àpọ́nlé táwọn tiẹ̀ torí pé wọ́n ṣe nǹkan dáadáa fún wa àwọn ló ń jòrìṣà wọn kì í ṣe ọlọ́run small god ọlọ́run kékeré kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò last lásọ̀rọ̀ ọlọ́run kan ló wà olódùmarè dẹ̀ ni. So the problem we have today is that we have been brought up to believe that Yoruba language is a vernacular, it is inferior. The white man who said that does not speak Yoruba. If somebody comes from my village and sees me at the University of Lagos and speak Yoruba to me, the attitude is that your primitive sister is here. Ara oko kò gbóyìnbó So for a long time now, the credibility of your being a civilized person is that you must speak English. You are enlightened. You are civilized. Because English is the language of the civilized people. Yoruba is vernacular. Uh, you know the meaning of vernacular? The language of the primitive people, which is not structures, which is nothing. So who want to speak vernacular? I remember I paid fine with my money for for breaking school. When you speak vernacular, you pay. You are not allowed to speak vernacular because to show yourself as an educated person. But my worry, I know some people share the worry. I don't know who will tell me any culture in the world where the children are educated in a foreign language. You get to Germany, I lived in Germany. Jama is the language of education from primary to the university. France, France, Britain, Japan, Chinese. Why is so own different? Probably our problem is this place that we don't know the meaning of education. To be educated in Nigeria is to be able to speak English and write English. But I think writing and reading is a secondary thing. If you look, I've tried to look at the meaning of education. Education is a process of passing your knowledge, the knowledge of a people from generation to generation. Now, if my father wants to pass the knowledge he has to me, what language will they use? Secondly, there's one thing that I found in my Western education. Knowledge is supposed to be improved from time to time my father will teach me something in the hope that I may improve on it. But when you read people wrote on Africa, especially Yoruba, they said in Africa we don't improve knowledge. That what our father tell us is what we continue to say. Professor says so. Professor Apia is from Ghana. Professor Mudimbe is from Zimbabwe. And he said our problem is that we teach our children in our language and we make them repeat what their fathers. I think the problem I have is that Yoruba is, seems to be extraordinary and different. I am not saying they are wrong. I have evidence that they are wrong. Yoruba people say, Ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí. Now, Ọgbọ́n, wisdom this year. It doesn't say Ago. Where is madness. If knowledge can change beyond recognition and become madness, the people know that. So how do they think that the knowledge they give their children must, must be retained? But I don't blame the two of them. They don't read Yoruba language. They have not come across what I said. And for you to say the language is primitive, for God's sake, you must know it, you must speak it. Let me stop at that. So the problem we have today is that we have been brought up to believe that Yoruba language is a vernacular, it is a failure. The white man who said that does not speak Yoruba. Now, my duty is to find out whether what he says is right. I go and study Yoruba and I come back and tell him that my language is better than your The Yoruba man wants you to speak his eh, language. He must destroy your He must promote his Japan, the Chinese. And they have invent, invented so many things. They speak their language. They teach their children. Those of you who believe that English is better you have been educating your children, what have you found? What have you invented? There's no language that is perfect. Study your language, identify the one that is useful, and take away. But leaving it, not speaking it and learning it, you are killing it, you are committing suicide. And the question is, why is it that we are not speaking our language? Anybody who comes up and say we should not speak English, we should speak Yoruba, um, doesn't understand. One, This country is made up of 253. Unless you are saying we should break up. If I speak only Yoruba, do I communicate with others? So we take English as lingua franca. But what would that, that of the Romans are the Greeks. Even it's in the Bible. Mr. Modubo Oduyoye was a, a priest of the Anglican Church. He ran into difficulties because he wrote a book Genesis chapter 1 to 16. Sons of God and daughters of men. In the Bible, at the beginning, the sons of God, who was from God, We don't have that in Yoruba. Oh Ọya is from than Mọ́remí is from Ọ̀fà. Orunmila is from, uh, we know where they are born. They are heroes. They are human beings, but they have done what most people could not do, and they single themselves out as contributors to the development of the Yoruba people. Because they sọ ni pé tẹ́ bá ti rí ibi Yoruba. So sọ Yorùbá tó ní Ṣàngó Ọlọ́run tó ní Ọya Ọlọ́run ẹ jẹ́ ká rí òrìṣà ló mọ̀ pé So the idea of having many gods, no. Àmọ̀pọ̀ ọlọ́run kan ló wà. Ó ní ifá lọ bá, òrìṣà lọ sìn. Ọba Olódùmarè nìkan là ń gbẹ́kẹ̀lé, ó wà nù fá. Ifá lọ bá, òrìṣà là ń lò lábẹ́ but Olódùmarè nìkan wà lókè. So Yorùbá ò àwọn tó ń lọ ń ṣe bí ẹni pé tẹ́ bá wo àwọn ṣọ́ọ̀ṣì st matthew's day st paul's day ṣé ọlọ́run ní st paul november one all saints day gbogbo nǹkan tẹ́ ń pè ní st paul st peter yẹn èèyàn ni wọ́n torí pé wọ́n ṣe nǹkan pàtàkì nígbà tí ìgbàgbọ́ bẹ̀rẹ̀ la fi ń pè wọ́n ní saint so àwọn tá à ń sọ yìí torí pé ń gbé nǹkan ṣe nílẹ̀ yorùbá tó jẹ́ ká lọ síwájú la fi ń pè wọ́n lórìṣà so the translation of òrìṣà is saint and èèyàn ló dẹ̀ sọ̀yàn ní saint up to today pope ló ń pè yàn ní saint ọlọ́run ò dá saint ẹ tó pè ní saint yẹn èèyàn ni kì í ṣọ̀run ló ti wá àwọn tó jẹ́ àpọ́nlé àwọn tiẹ̀ torí pé wọ́n ṣe nǹkan dáadáa fún wa àwọn ló ń jẹ́ òrìṣà wọn kì í ṣe ọlọ́run small god ọlọ́run kékeré kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ọlọ́run ńlá ọlọ́run